hello everyone welcome to Tony Talks Toyeen dọ́gọ̀gọ̀ ni mo gbé wá pẹ̀lú àwọn ẹ́stímù ẹ̀ náà ṣì ni mi mẹ́ni tó lè bá wa dá sí mi dẹ̀ mẹ́ni tó lè bá wa parí ìjà bẹ́yìn mọ̀ ṣẹ́yìn mẹ́ni tó lè bá wọn dá sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin ẹ́stímù ẹ̀ àti Toyeen dọ́gọ̀gọ̀ àti Legba òróró ọ̀rọ̀ ṣẹ́yìn mọ̀ because èmi ò mẹ́ni tó lè dá sí honestly tẹ́ẹ̀bá ti jọ ọmọ ẹ jẹ́ ká jọ máa gbádùn ẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn títí tán fi máa bá wọn tó náà máa bá wọn fi dá sí you know because mo mọ̀ pé kò sẹ́ni tó ń jà for long like that like that lórí social media even especially these their fracas ne just for a short while ni wọ́n máa tún rí another topic but meanwhile ẹ jẹ́ ká jọ gbádùn Tóyìn dọ́gọ̀gàn the commissioner Onígbìndé thanks for joining me tonight. Till I'll see you in the next video. Stay safe, stay blessed. I love you Bye. Ẹ máa mọ̀ wípé she's a type tó ń to ẹjọ́. Ẹ dẹ̀ mọ̀ wípé gbogbo gbogbo nǹkan tí bọ́ọ̀sì ní dádé lórí ni pé kẹ́yìn lè mọ̀ mission of Okete lórí Facebook. Okete is here to make money. Okete is on Facebook to make money. Ẹ má fún Okete ní content mọ́. Ẹ̀yin speakers ẹ jọ̀ọ́ ẹ̀yin ọ̀gá mi tí mo bá lórí ìkànnì torí èmi máa fi ìbà fún àwọn tó bá wà níwájú ẹ̀yin àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀ lórí Facebook lórí fracas level ẹ má jẹ́ kíjà wáyé láàrin yín tó yẹ yín ẹ má jẹ́ kí wàjà wáyé láàrin yín ṣẹrí tí sísítẹ́ẹ̀mù mo ti dá yín tán gbà kan mo sọ fún yín sísítẹ́ẹ̀mù tí wọ́n lò nínú donation nìyẹn tí wọ́n bá rí wípé èèyàn méjì pé wọ́n wà tó jẹ́ spíkà tó ń dẹ̀ láìka ara wọn tó support àwọn tó family. àwọn ní support tó rí pé tíìmù yẹn dẹ̀ strong tó dẹ̀ family support wọ́n máa wọ́n máa rán neutral person tẹ́ ẹ̀yin ò mọ̀ wọ́n máa rán neutral person tẹ́ ẹ̀yin ò tiẹ̀ mọ̀ rárá wọ́n á rán sínú gúrùpù yín á kọ́kọ́ máa kọ́mẹ̀ntì dáadáa á máa láìkì á share post yín àwọn ọlọ́dẹ̀ ẹ̀ràn wọ́n mọ̀ wọ́n a máa share post yín ẹ̀yin á wá fall in love pẹ̀lú ẹni bẹ́ẹ̀ tí bá wá fall in love sí pẹ̀lú ẹni bẹ́ẹ̀ tán ẹni yẹn á wá ní little díẹ̀ nípa yín á wá gbé lọ sí ọ̀dọ̀ ẹni tọ̀hún bóyá tó bá yẹ pé ṣe wọ́n wá mi ṣòkó wọ́n dá àárín spíkà méjèèjì yẹn rú wọ́n wá ṣe analysis lórí ọ̀rọ̀ yẹn lórí ọ̀dọ̀ tiwọn because that is where they can see money ó ní sọ́tẹ̀ màmá tuntun máa ń fún ẹni tó bá ti lè mú information wá if you can bring information tó máa fẹ́ ṣe wọn ní some weeks to máa fi ṣe content fún two or a week ó níye tó máa gbà. ṣóyẹ yín ó níye certain percentage tó máa gbà for you bringing information that can last them for a week. so mo ti sọ pé màá wá sọ you should not allow anybody come between any speakers tó bá ti ń gbé ẹjọ́ bọ̀ tó sọ pé alágbájá ṣe báyìí ẹ lọ pé ẹni yẹn ẹ bèrè lọ́wọ́ ẹ̀ tí ó bá ṣàlàyé fún yín tí ẹ bá confuse tó ẹ sọ fún pé ọ̀rọ̀ tó sọ yẹn ẹ wà fully confused pé you need an apology for that á dé apologize fún yín ẹ dẹ̀dẹ̀ kó tó síbẹ̀ ṣe rí that is the method tẹ́lẹ̀ fi rẹ́dá dedicate òkété kúrò lórí Facebook bẹ́ẹ̀ ni mo sọ fún yín Okete is here to make money tó bá rí wípé òun ò rí content tóun ò rí money tóun ṣe ń fẹ́ because ṣe mọ̀ wípé ó ti ó ti gbéra ẹ̀ sí level tí ò belong tó bá wá rí pé òun ò rí owó tó bóun ṣe fẹ́ ó máa padà calm down náà gbẹ̀yìn ni kò yé yín ó máa padà calm down ni òkété dẹ̀ wà láti destroy ilé ilé tó bá ń tòrò ọ̀dẹ̀dẹ̀ tó bá ń tòrò òkété máa ń dàrú ni tí ilé bá ń tòrò àbí àárín ọ̀rẹ́ méjì òkété máa ń gbà dàrú ni tí àárín ọ̀rẹ́ méjì bá tò dáadáa òkété á méṣọ pé fọ́ àárín yẹn òkété á wá dọ̀ èèyàn káwọn máa gba information ẹnì kejì látọwọ́ ẹ̀ ní tó fi ń jẹun nìyẹn destruction ló kete wa fún lórí facebook kì í fracas ọ̀tọ̀ ni fracas abúrawa abúrawa àfi make content ele orí ẹ bàjẹ́ ọ̀fun ń e ẹ́ ọrùn ń dùn ẹ́ tó yẹ yín òkété ara ẹ̀ destruction ló gbé wá sórí facebook ó wá destroy ayé èèyàn méjì tó bá ń tòrò ni ó wá bà ayé èèyàn méjì tó bá ń gún ni ẹ wo bó ṣe tírìtì kéèsì ẹnu ìṣó ẹ̀yin fúnra yín ẹ wò ó ẹ wo bó ṣe gba ọ̀nà tó gbà wọlé sí ara ẹnu ìṣó ó dẹ̀ mẹ́ṣọ̀ wípé òun fi ẹnu ìṣó pa owó for like a year ó dẹ̀ ń gba owó yẹn consistently ó ń gba owó yẹn consistently ẹ jọ̀ọ́ ká ní bí òkété ṣe ń gba owó pẹ̀lú ẹnu ìṣó pẹ̀lú orúkọ ẹnu ìṣó ni ṣé kò yẹ kí ẹnu ìṣó ti live flag ju bó ṣe wà yìí lọ ṣó yẹ kí ìkíná eh, ń porúkọ woman yìí actress yìí Ìyábọ̀ Òjó ṣó yẹ kó tún lè píìkì ẹnu ìṣòpò òun tún fẹ́ ràn lọ́wọ́ àbẹ́ẹ̀rí wípé Ìyábọ̀ Òjó ló padà wá sí ṣọ́ọ̀bù fún ẹnu ìṣó ẹ rí pé Ìyábọ̀ Òjó ló padà wá open a small mo sọ fún yín pé ẹnu ìṣó ò ní ṣọ́ọ̀bù ṣe rò pé mò ń parọ́ ni ṣé ẹ mo sọ fún yín pé ẹnu ṣóò ní ṣọ́ọ̀bù ṣé ẹ ti rí pé lóòótọ́ lẹnu ṣóò ní ṣọ́ọ̀bù wọ́n ṣẹ̀ wá ìyá ọmọ yẹn ìyá òjò ṣẹ̀ ṣẹ̀ wá sí ṣọ́ọ̀bù fún ni. kò yé yín wọ́n ṣe èsì ṣọ́ọ̀bù fún báyìí ó ṣe ríbi display bra àti glasses tó ń ṣe ni níbi tẹ́ni bá ṣe ṣé ẹ rí nǹkan tẹ́ni ṣó ṣe bọ́ta wá pariwo síta ẹ má pè é ní mùmú ó mọ nǹkan tó ń ṣe kò fẹ́ kí wọ́n wá sọ wípé òun wọ́n sọ pé bẹ́ẹ̀ lòun á ṣe ṣe ṣé ẹ mọ̀ wípé wọ́n wọ́n ti àlẹ́jì ẹ̀ pé báyìí ní ìwà ẹ̀ kó wá fẹ́ púùfù àwọn èèyàn rọ́ọ̀gì pé rárá ìwà ńkọ́ ìwà ẹ̀dẹ̀ ni kò sí rọ́ńbẹ̀ ṣe rí kò sí gbogbo kan tí ọkọ ẹ sọ nípa ẹ tó parọ́ o hmm. i'm telling you mi ò fi kì í ṣe ẹ wo ẹ jẹ́ ká serious báyìí ẹ jẹ́ ká pọ̀rọ̀ pé mò ń bú òkété lẹ̀ mo fẹ́ wá sọ òótọ́ ọ̀rọ̀ fún yín. tí ẹ rí gbogbo nǹkan tí ọkọ ẹnu ìṣó sọ nípa ẹ wọn láì tàlà sọmọ bìlà kò sí rọmbẹ <laughs> ẹnu ìṣó òun ṣọmọ dáadáa kò sí ọmọ lára ẹnu hmm. mo ti tọkọ mo ti wá sọ lórí bí rí iyọ tí mo rí lọ́jọ́ Christmas party. Hey, hey, hey ó ń lọ pọ́dún kan báyìí tí mo rí tẹ bá rí bó ṣe ń sọ̀rọ̀ fátáfátáfátáfátáfátá tẹ bá rí ẹ rò pé ó ju bó ṣe wà yẹn lọ ní lẹ́ni tó ní kán fún òun kó máa ta pure water ó ní kán jọ kán ràn lọ́wọ́ kó o máa kó bá tó tẹ̀jẹ́ pure water ni kó o ń dá sínú freezer kó o máa tà á tẹ́ ẹ bá rí bó ṣe sọ̀rọ̀ ẹ̀rọ wípé òun níyàwó gọ́vnà Lagos state ni o bó ṣe ń dún bó ṣe ń ta lẹni tó ń sọ pé ẹ gbá mi dìlítì kíní yẹn kúrò ẹjọ́ tẹ bá rí bó ṣe ń dún ẹ rò wípé òun níyàwó gúlógún Lagos state governor ni tó ń sọ̀rọ̀ bàbàbàbàbà wọn àwọn pé àwọn yẹn wá sọ wípé ẹ ẹ ọpẹjà wọn pẹ nùṣó nùṣó nùṣó sista tó yìí dọ́gangan ó ní ẹ mo ti kí wọn mo ní hàn lọ́mọ tí mo speak fún tí màá jáde lọ́sàn-án lówó tí mò ń dìvẹ́ǹdì àti tí mo rí àti tí mi rí àti rọ́bà tàbátà lọ́mọ yẹn lọ́mọ burúkú ọmọ lédèrè dé ọmọ òfò ọmọ àdánù yẹn wà láì tí n bá ro pé mo kàn dìfẹ́ǹdì ẹ gan pé mo speak fún ẹ like that tó kàn rí mi bẹ̀ yẹn tó ní ẹ mo ti kí wọn gbèrè lọ́wọ́ òkété ṣó lóun san sálárì fún mi lórí pé mo speak fún ẹni ṣé ó sọ fún ẹ ṣé òkété sọ fún ẹ pé òun sọ sálárì fún mi ni tí mo speak fún ẹ like that tí mo pariwo tí mo defend tí mo rojọ́ rojọ́ rojọ́ rojọ́ rojọ́ tí màá kékékékékékéké tó lò sí ẹ wá rí ni tẹ̀bà ní mo ti kí wọn. mo wò báyìí pé ah ní ìwọ ní ìwọ tó ní kájọ torí Ọlọ́run kán jẹ́ kó kán bá ẹ dá owó kó máa ta pure water ó scam wọlé sórí Facebook ni ẹnu ṣó ó gbé àwọn èèyàn mọ́ra wọlé ni you know your mission you know what you are up to you know what your aim you know it. tí àwọn èèyàn bá ẹ̀yin èèyàn tẹ́ bá mọ̀ pé ẹ ti pàdé ẹlò pati rí ẹ wá sọ fún mi tẹ́ bá pàdé ẹnu ìṣó ní pati ẹnu ìṣó agbésọ́dá pa àdìrú báyìí ni ẹnu ìṣó abisola pàdìrù báyìí ni apá àga sókè báyìí ni ẹ rò wípé òun ló kó gbogbo àjọ sí pátì yẹn ni bó ṣe máa ṣàpárẹ. kò ní kò dé ní bá mi dáa fún ẹ o ọlámídé dagun òpólú kò ní bá mi dáa fún ẹ kò ní bá mi yẹ ó máa ṣorí burúkú gbẹ̀yìn ni àjọ máa rojọ́ òun náà nìwọ náà wà wàá wá ro tiẹ̀ ń bẹ́ẹ̀ wà wá ro tiẹ̀. kò yé yín kò yé yín tẹ bá pàdé ẹ bá pàdé ẹnu ìṣó ní patí ẹ rò wípé òun ló kó gbogbo yín wá sí patí yẹn báyìí ló ṣe máa ṣapá da á japa báyìí gàgàgà ni táwa máa wò báyìí táwa máa mí filẹ̀filẹ̀ láyàláyà lẹni tí ò sì kọ́ bọ̀ lọ́wọ́ wèrè àwọn máa ṣe báyìí àwọn máa ṣe báyìí lẹ́yìn tó yẹ pé gbogbo gbogbo àgbáyé ló ń dáwó fún àwọn máa ṣe báyìí nì níbo tẹ́yìn gan tẹ́ jẹ́ ìyá olówó ọlọ́run mi mi parọ́ mọ̀ ọlọ́run ṣé mo ń parọ́ mọ̀ dẹ́ ojú ẹ̀ràn ojú ẹ̀ràn gan kò fẹ́ ṣiṣẹ́ àní ọkọ ẹ̀ ò parọ́ mọ́ ojú ẹ̀ ràn òun kò sẹ́yìn kò sẹ́yìn tí ò kì í aim high bọ̀ ṣẹ́rí títí ẹ̀ yẹn ojú ẹ̀ wide. ojú ẹ̀ wide tẹ bá pa pàdé ní patí gbà yín lẹ mọ nǹkan tí mò ń sọ ẹ lè gẹẹtì nǹkan tí mò ń sọ báyìí ọtí tẹ bá pa pàdé ta ni bẹ́ẹ̀ tí ẹ kí gan má ṣe ṣe gan ẹ rò wípé òun ló sọ sálárì fún gbogbo àwọn ọmọ nàìjíríà tó ń ṣiṣẹ́ ní tó ń ṣiṣẹ́ ìjọba ni ó ṣe máa ṣe sí yín ẹnu ṣó kò fẹ́ ṣe ṣe miraku rẹ́dímèdì òun ló fẹ́ rẹ́dímèdì yín tó ti rẹ́dímèdì sílẹ̀ yín tó ti ṣe tán tó ti rẹ́dì tán ti kúùkù already cook things òun ló fẹ́ kò fẹ́ ṣiṣẹ́ kò fẹ́ ṣiṣẹ́ o ó dẹ̀ ní ìgbéraga kú lọ́mọ yẹn in fact okay, ò parọ́ mọ́ o èmi ò èmi ò èmi ò wa ṣe kì í ṣe pé bí látọ̀rí pé mo wá ní ní tó ṣẹlẹ̀ ni mò ń sọ ní ìparọ́ mọ́ kò fẹ́ ṣiṣẹ́ kó dẹ̀ ṣe wà yẹn. gbọ́ èyí tẹ̀ ń gbẹ̀gẹ̀ ṣẹ́rí kan tó ń ṣe fún yẹn gan ló deserve ṣẹ́rí ọmọ tó bá ti yan ọ̀lẹ ọmọ tó bá ti yan ọ̀lẹ tí o bá ti lè fọwọ́ ẹ̀ àtẹlẹwọ́ ẹ̀ ṣiṣẹ́ wọ́n máa padà lógbẹ̀yìn náà ni ọ̀nà tó kàn ń gbà á lò ó ló yàtọ̀ ọ̀nà bẹ́gà bẹ́gìn náà fi ń lò. ọ̀nà tó ń kàn fi ń lò ọ̀nà bẹ́gìn náà fi ń lò kò sí nǹkan méjì lọ́mọ yẹn. àfi tẹ́ ẹ bá rí ló lè yé yín torí tí bá ń fẹnu sọ ẹ wò wípé torí pé mò ń mò ń bá ọ̀gá ẹ̀dà godmother ẹ̀dà ẹ rò pé bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ ni mo ṣe ń bu kì í ṣe bẹ́ẹ̀ o ọlọ́run ṣe tó bá àwọn tó ń dá owó gan tó ń dìdí ń dá owó tó bá rí wọn tó bá rí wọn yàtọ̀ tó bá júwe fún pẹ́ni báyìí ni tó bá rí wọn bó ṣe máa ṣe sí wọn. ẹ̀yin èèyàn mi voice note òkété hmm. lẹ́ni tó lóun kì í rojọ́. voice note kí tẹ́tẹ́ ni ẹni tó lòun kì í rojọ́ òun lè rí yẹn ẹ̀yin èèyàn nígbà tí òkété bá pàdé ọkùnrin ní ọjọ́ kan tí wọ́n bá ṣe tó ṣe photoshoot fọkùnrin hun tán bá gbẹ́ igi léèrè tán bá gbẹ́ igi léèrè tán bá ya fọ́tò tán ṣe photoshoot ránṣẹ́ sí i tó ná owó tó ná ara tó wá padà wá pàdé tó wá ń dún bí ni tó wá ń dún bí. àmọ́ ní twenty twenty three ẹni tó sọ pé Lawal gangan lòún bá lọ́rọ̀ ẹ bá wa gbọ́ rí gbé tòun ẹ̀ nínú tẹ́kisì uber tí ọlọ́kadà tí ò fọwọ́ láti 1960 tó wẹ̀ka sí lóbo ẹ̀gbọ́n rin lẹ́yìn tán bá fárun oko tán ẹ̀gbọ́n. Hmm. Oh! ayé mi o aṣọ pati rẹ. àyà arúgbó mo rẹ̀ rẹ̀ títí. jẹ́ kéèyàn gbádùn. inú wúbà inú wúbà inú wúbà. ẹ̀yin náà rí ẹ̀yin náà rí eh, jòbòtúlà eh, òkété aya jòbòtúlà ẹ̀bẹ́ rí bó ṣe ń dún lábẹ́ jòbòtúlà ẹ jẹ́ kí n tún gbọ́ ìyá dọ̀kásì ti ya wèrè o ìyá dọ̀kásì ti ya wèrè o yóò fòtò bímọ òsì kẹtìrí ẹ olùfẹrẹ kẹtìrí ìyá dọ̀kásì ti ìyá dọ̀kásì ti ya wèrè o yóò fòtò bímọ àdánù yóò sì tó bímọ àbíkú ìyá dọ̀kásì ti ya wèrè ẹ wá mú ẹ má mojú ẹ o. ebi tí mo ṣe kí ẹ lọ tán. yìí o àánú orí búlọ́ọ̀gì o. ìyàjọ káàsì ti ya síwí o. Mm-hmm. ìyàjọ káàsì ti ya wèrè gbogbo aládùúgbò ẹ gbà wá o. mọ́jọ dúrọ́pù o ìyàjọ káàsì ti ya wèrè o ó ní tó bá dúró la òun lọ ṣọ́ọ̀bù gẹ̀ẹ́pà kìnìún náà ìyá Dorkas ní tó bá dọ́là. ṣẹ́rántí tọkàn ọmọlógún ọmọ Why can't you analyze the fact that you know they have removed your uterus? Why can't you? wọ́n ní wọ́n ti yọ ilé ọmọ ẹ̀ ṣé lóòótọ́ ni wọ́n ní wọ́n yọ uterus yẹ òkété ṣé lóòótọ́ ni torí tí ò bá rí bẹ́ẹ̀ náà ṣó mọ iye ọdún tó ti bí ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ abímọ má wò ṣó mọ iye ọdún tó ti bí eléyìí tó tó lọ fẹnu kẹnu lamẹ́ríkà yìí wọ́n jẹ́ ojú òdànù èyí tó kàn tẹ̀ tún lóò tó bọ̀ lápá bí ńgbà tó bá tún bá fi okó grébọ̀ tó tán tó bá fi ju jára tí yẹn tún wálẹ̀ torí ọlọ́run ṣọ́ọ́ṣẹ́ pé okó dídó ba ẹni ó kàn farabalẹ̀ kó ìsinmi tamẹ́ríkà ko si mi sara ko je kiye o setu sara e ko to di po tu lo do ti green bottle o se si mi sara die ko kan fara balẹ ko fedo lori oro oro at o se ede ni at o se ede ni ya bo badan be ni woyo obi awo badan be ni woyo o ti wa fe fe awo badan be ni woyo tí wọ́n ṣe pé tí wọ́n ṣe pé àwọn aráàlú afọ́jú lé ẹni ó kàn dé farabalẹ̀ lórí eléyìí tó o sì lọ jẹ lọ kákàn tiẹ̀ sì gbọ́ rìsọ́ọ̀tì at least bíi three months àmọ́ tó ń lọ àmọ́ pé wàá ti máa tó wàá ti máa sín tán wàá ti máa bì díẹ̀ díẹ̀ ara yà ti máa rìn ẹ́ ẹ̀dọ̀ á ti máa rìn ẹ́ ò bá ìfarabalẹ̀ mọ́tò jẹ́ lọ fokó green ball tù yọ ọ́ ó dẹ̀ proof ẹni rọ́ọ̀gì pé wọ́n yọ uterus yẹ kó kàn sí farabalẹ̀ sí UK olóbo ìyá nídìí. analyze the fact that your mother has got epilepsy why can't you analyse how they killed. ǹgbọ́n ṣé lóòótọ́ ni mọ̀mọ́ ẹ̀ ti ní epilepsy ṣé lóòótọ́ ni ṣé ìyá ẹ̀ ní warapa lóòótọ́ ó ah, máa rí bẹ́ẹ̀ lóòótọ́ torí o ò lè dàbí elé kó o rì sẹ́yìn kó o tírín ìsàlẹ̀ kó o sanra lókè kán wá ní ìyá ẹ̀ ò ní àá your brother Kolawole in testing ground in Ibadan why can't you analyse how your father died baba Kẹ́mi tí ò lè dìde mọ́ why can't you analyse okay. ó bẹ́tà bó ṣe kọ́ọ̀tì ẹ̀yìn. was involved in the death of baba Kẹ́mi that was your late father before she came to marry baba pupa mọ̀látò mọ̀látò tó ti sọ di gbẹ̀wù dání wọ́n ló lo range rover tó jẹ́ pé crv ló wà díẹ̀ now why can't you come and analyse how you have been jogging every morning how you say you are doing exercise but up till now you are putting on weight the more you look like a frog ó dàbí ọ̀pọ̀lọ́. Yeah yé who slap me wọn ló jọ froggy. Okay, wọn ní you look like a froggy. ẹni ìṣẹ̀lẹ̀ ẹni tó ń kọ yìí ó ń distract mi o you look like a frog wọn ló jọ ọ̀pọ̀lọ́ amara gẹọgẹọ wọn ló jọ ọ̀pọ̀lọ́ amara gẹọgẹọ amẹyìn kọ̀rọ̀kọ̀rọ̀ wọn ló ló jọ ṣọ́n ọmọ ẹ̀. Why can't you analyze the fact that you know they have removed your uterus? Why can't you analyze the fact that your mother has got epilepsy? Why can't you analyze how they killed your brother Kolawole in testing ground in Ibadan? Why can't you analyze how your father died? Baba Kẹ́mi tí ò lè dìde mọ́. Why can't you analyze, okay, how your mother was involved in the death of Baba Kemi? That was your late father before she came to marry Baba Kupa Molato. Molato tó ti sọ di gbẹ̀wù dání wọ́n ló lo Range Rover tó jẹ́ pé CRV ló wà díẹ̀ now why can't you come and analyse how you have been jogging every morning how you say you are doing exercise but up till now you are putting on weight the more you look like a frog ó dàbí ọ̀pọ̀lọ́ oríyàn lára ọlọ́run you look like a frog when I look at you you don't have shape ó dàbí àmú ẹ̀bà ọ̀kẹ́tẹ́ you are smelling òun ríyàn lára ẹ̀yin èèyàn mi yóò dára fún yín tí ó pọ̀ ẹ jọ̀ọ́ mo fẹ́ fi àsìkò yìí bẹ̀ àwọn ìyá mi aláàánú mi àwọn godmother mi ẹ má bínú sí mi ṣe rí ẹ jẹ́ kí n dá lédi lóhùn òun ló máa rán dúdú tó máa rán pupa síta fún mi òun ló ń ba business mi jẹ́ òun ló ń ba gbogbo tó ń tó ṣe rí up till now wọ́n in competition bẹ́ẹ̀ ni mo sọ fún yín so ẹ mọ̀ jẹ́ ń dákẹ́ fún ìjọ torí ọlọ́run tí yóò ní bàjẹ́ àwọn ọmọ yín ara àánú gbà àwọn ọmọ yín ò ní kàn dààmú wọn ò ní ṣe ẹgbẹ́kẹ́gbẹ́ ṣe hmm. wọn ò ní ṣe olórí burúkú yàn lọ́rẹ̀ẹ́ wọn ò ní ṣọ̀gá yàn wọn wà ní bọ́ ayé ẹ jẹ́ ń dá ọmọ yìí lóhùn tí mi bá mọ̀ fọ́ ọmọ yìí jẹ̀bi eléyìí wàláì tàlẹ̀ yóò rò pé ọlọ́run wà lẹ́yìn òun tí ó sì sí kankan lẹ́yìn yẹn àtọlọ́run àtẹ̀sù kò sí kankan lẹ́yìn yẹn ó wà dùn kúkú ní ẹ jẹ́ mọ́ dáwèrè lóhùn àní kò jẹ́ nǹkan kan àní kò ní nǹkan kan àní kò wá nǹkan kan àní kò wọ́ nǹkan kan àní kò wọ́ ti nǹkan kan àní she is nothing òkété òkété is nothing olè ọ̀lẹ olójúkòkòrò bẹ́ẹ̀ gà òun lòkété so ẹ má jẹ́ àfi ilẹ̀ ẹ jẹ́ àmọ́ ọ̀dà lóhùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a bá ti ráyè tá a ní bísínẹ́sì tí bísínẹ́sì wa fẹ́ fẹ́rẹ́ bó ṣe fẹ́rẹ́ lọ́wọ́ alẹ́ yìí ẹ̀jẹ̀ ọmọ ojú fún ẹ̀jẹ̀ ọmọ ojú fún ẹ̀bẹ́ yẹn náà rí gbogbo bọ́n ṣe ń bọ́ ta mò ń rí bẹ́ẹ̀ ni mò ń rí bẹ́ẹ̀ ni bọ́n ṣe ń bọ́ ta wọn yé bọ́ ta wọn yé sọ̀rọ̀ mi ó láwọn tó yàn tó fún ní assignment tó ń jẹ́ ẹ̀ èmi ò dẹ níìdì àti fún anybody lásàmẹ́ǹtì fúnra ara mi ni màá ṣàṣàmẹ́ǹtì ara mi ṣèbí mi ó ní iye ọdún tí mo fi sìn tí mo fi speak fún tí mo fi speak fún tí mo fi ń tú bí ejò lótorí tiẹ̀ so tí bá wá lo eh, that opportunity mi náà bá wá lo fúnra mi sí kò sí èèwọ̀ ń bẹ́ẹ̀ tí n bá wá lo fúnra ara mi kò sí èèwọ̀ ń bẹ́ẹ̀ yẹn ìyá mi ẹ̀jọ́ kì í ṣe pé mo láṣejù o kì í ṣe pé mi ò kì í gbọ́ràn o kì í ṣe wípé bóyá mi ò pọn yín lábí mi ò respect yín o I respect all of you a lot. ṣé yín kì í ṣe wípé mo láṣejù lọ́wọ́ kì í ṣe wípé bóyá mo ń disrespect ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣáà gbà mí bí mo ṣe rí ẹ jẹ́ ń kọjú sọ́mọ olórí burúkú ọmọ òṣì ọmọ ìyá ọmọ tí ò rẹ́ ni bí ọmọ ìyá ọmọ ìyá ọmọ ìyá òfò oníwárápá yìí ẹgẹ́ ń kọjú sí ọmọ burúkú ọmọ ọ̀pọ̀lọ́mọra gíọ̀gíọ̀ yìí ẹgẹ́ ń kọjú sí ẹgẹ́ ń fèsì ẹ̀pítálì ẹ jẹ́ kí n jẹ́ kó mọ̀ wípé ọwọ́ ọ̀tún rẹ̀ ọwọ́ òsì rẹ̀ ẹ jẹ́ kí n jẹ́ kó mọ̀ wípé ó níbi téèyàn ń yà sí ó níbi téèyàn kì í yà sí òkété jẹ́ àfibiṣó lóore ẹ̀dá ni àwọn kan sọ wípé ó fún mi ní one million àbí kò fẹ́ dà fún gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ó fún mi ní one million ni àbí ẹ̀ fẹ́ ṣoríire ni èèlò ni compare to èpè tí mo forí gbà tọmọtọkọ compare to àìsùn tí mo ṣe compare to wàhálà tí mo ṣẹjọ́ tí mo rò èèlò ni one million àbí kò fẹ́ bá mi yẹ yín ni àbí ẹ̀ fẹ́ gbogbo ẹ̀yin kẹ́ni tó bá ń sọ nípa one million gbogbo yín máa ṣòfò ẹ̀mí ni orí yín máa burú dànù ni orí yín máa gbàbọ̀dé ọ̀ràn ni torí olòṣì yín kò sí nínú yín tó lè bọ́ta kó wá speak bí mo ṣe speak yẹn kò sí nínú yín tó lè bọ́ta kó wá gbèjà òkété bí mo ṣe gbèjà ẹ̀ yẹn. ẹnikẹ́ni tó bá wá sọ̀rọ̀ nípa one million kò ní bá mi jó kò ní bá mi ṣoríire ó máa fọwọ́ gbọ́mọ sí ni. ẹ jọ ẹ̀yin ìyá mi gbọ́dọ̀ wípé ilé yín ò ní dàrú ọ̀nà yín ò ní dàrú ṣẹ́ẹ̀rí i will forever respect you all i will forever respect you all and i love you so much gbogbo yín mọ́ra yín omi ò ní dárúkọ anybody but i will i love you so much ṣẹ́ẹ̀rí ọ̀rọ̀ yìí ẹ fèmí àtòkè tẹ́lẹ̀ ó lóun mú kọ́tìlẹ̀tà wá ẹ jẹ́ kó máa mú kọ́tìlẹ̀tà yẹn bọ̀ wá bá mi ó ní òun ràn mí níṣẹ́ ẹ jẹ́ kó máa mú bóyá ó ràn mí níṣẹ́ bóyá kò ràn mí níṣẹ́ ó wà ń bí ẹ fi èmi àti ẹ̀ sílẹ̀ ẹ̀yin èèyàn ẹ fi èmi àtòkété lẹ̀ ẹ jẹ́ kó máa dán wèrè tó ń dánwò ẹ jẹ́ kó máa dánwò ẹ jẹ́ kó máa patú ọwọ́ ẹ̀ lọ èmi gan fúnra mi gan tó fún wèrè mo tó fún òsínwọ̀n tọmọ ọmọ tó bá ti ní ìyàwó òní sùn òun gan òní lójú oorun bẹ́ẹ̀ ni ọmọ tó bá ti ní ìyàwó òní sùn òun gan òní lójú oorun tí òkété bá ní òun ò ní jẹ́ kí n sinmi tí òun jẹ́ kí n gbádùn tó lọ máa ba business mi jẹ́ ogun òní lálàáfíà ọkàn ìgan òní balẹ̀ ìdààmú adébá ẹ̀mí àfòró. so ẹ̀yin ìyá mi mo bẹ̀ yín lálẹ́ yìí because so many people have been calling me eh, kíní kan kò sí gbogbo yín tí ni. respect yín kò sí gbogbo yín tí mi nífẹ̀ẹ́ sí kò sí gbogbo yín tí mo tí mo tí mo tí mo tí mi ọ̀nà yín bọ̀ ṣe rọ́rọ̀ kété láyé mà sà ẹ lọ wo gbogbo ìgbà tó kété ti ń ba iṣẹ́ mi jẹ́ bọ̀ sẹ́yìn tí mo dẹ̀ ń faramọ́ tí mo dẹ̀ ń mójú kúrò tí mo dẹ̀ ń wò wípé à kíní ìgbà díẹ̀ ni ó máa mẹ́nu kúrò kò mẹ́nu kúrò ó gbégbèsè títí débi iṣẹ́ ìjọba tí mò ń ṣe ẹ̀yin ìyá mi ẹ jẹ́ ń dúró tì í. ṣóyè yín ẹ jẹ́ ń dúró ti olórí burúkú ọmọ òfò yìí ẹ jẹ́ ń dúró ti ọmọ àdánù ọmọ tí ò rẹ́ni bí yìí ẹ jẹ́ ń dúró ti ọmọ rádaràda ọmọ tó wà nílùú òyìnbó bí aláìsí òkú gùrù ọmọ òfò ọmọ abẹnugígẹ ọmọ adójú tí ní ọmọ ẹ jẹ́ ń dúró ti ẹ̀yin èèyàn fọlọ́run bá bẹ̀yìn tí yóò ní bàjẹ́ o ẹ ṣe púpọ̀ God bless you I know all of you have understand me mo dẹ̀ mọ̀ wípé ẹ mọ̀ wípé mi kì í ṣe ọmọkọ́mọ náà